ọ̀hún náà ni asọ́fún ayé pé mọ́mí ìtawà àdọ́ nígbà tá a ti mọ ojú ń jẹ́ bẹ́ẹ̀ yíyí ìbọ̀wọ̀ wọ̀gánmi lọ́jọ́ àti bíbú ìsọ̀rọ̀ ẹni lójú mọ̀tọ́lọ́dọ̀ rìáta àti ìmáwá ìdarí. ibùnú abu umar ibùnú abdulbar rahimahullah ó ní wàmí ni àmì sọ̀lẹ̀ àdábì àlẹ́ àlẹ́. تواضعه وجلب الرجال العلم ونبذ حل لهذا العمل. طب nínú èyí tó fi ń lọ́lá nínú ẹ̀kọ́ èyí tó ẹ̀kọ́ wà lára olùmọ̀ òun ni bíbọ̀wọ̀ rẹ̀ sẹ́yìn máa ń pè ní tẹríba àti kọ́dẹ̀ fi ìjọra ẹni lójú ìmọ̀ rẹ̀ kọjọ́ lójú kọ́ pàtó ó dẹ̀ fi sílẹ̀ ìmá nífẹ̀ẹ́ ìmá darí ó fi sílẹ̀. wọ́n gbẹ̀gbẹ̀ wa hadithi kíkan bí ọlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam. wọ́n lè rí ìgbọ̀wọ́ dáwì kò ní sàlẹ̀ sí ìgbẹ́kan fẹ́rù àfi gíga. ọ̀tàwájú ẹ̀rù lè fárùkù mọ̀ mọ́. torí bẹ́ẹ̀ ẹni ohun tẹ́yìn máa ń pè ní tẹríba o ìbọ̀wọ̀ ọlọ́run àgbẹ̀yìn ga ṣòkè ìmáa tẹ́tí sí òtítọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni ọlọ́run sì ṣàgbéga yín béèyí bá lẹ àti wí àwọn ọ̀rọ̀ míì tí ọ̀lẹ́ ìwà nípa pé tí èèyàn bá bara lẹ̀ fún òtítọ́ àgbéga lèèyàn máa rí lọ́dọ̀ Allah àdìsí àbí míì náà nìyí wọn ní òjijì Ọlọ́run sọlọ láàrin sọlá yẹn ni pé tẹ́lẹ̀ ìbalẹ̀ yìí lágbára. kọ̀ọ̀nẹ́ kọ̀tọ́ ìjọba kọ́tọ́ mi náà ọmọ ìjáde ọmọ àbúdà mi àbúrò yìí ní àyíjà ọmọ ìtàwádìí àṣìlú mi náà yìí ní àrùkà òwúrọ̀. gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àlìjẹ̀záàú mi yìí ń sílẹ̀ àmàlì ọ̀yẹ́dà yẹn lágbára pọ̀ ìnáà ni àwọn ọ̀rọ̀ mẹ́ta yìí náà mọ̀ọ́nẹ́kọ̀sọ̀ sọ́dà kọ́tún mímà ha sàárà ò lè di dúkìá fún ẹ̀sìn bí kò ṣe pẹ́ sàn rẹ̀ náà ni pé a máa pọ̀ jù ṣùgbọ́n kò yé wa láyé fífẹ́ mú jáde tọ́wọ́ ẹgbẹ́ bó ṣe yé àwọn ọba kiri ló yé àwa náà ni tọ́lẹ̀ kó gbónú lé wa wọ́n ní kí lọ sẹ́kùn ọlọ́run sí ọlọ́run àtòjú sẹ́kùn fún fáwọn ará ilé o ìdíje ọlọ́run wá sọ̀rọ̀ yìí pé kò sówó kan tó ṣe mí láǹfààní tó wà bá fẹsẹ̀ pé ìjọba ọ̀gá àná ẹ̀rí. tó nípa bẹ́ẹ̀ wọ́n mọ̀ záàdà lọ́rùn abudambe àfọwín ìlà ìsà. ọlọ́run ní létí fún ẹrú kan tí bá ń sàmójúkú ojú ògo lọ yóò máa níyì. ìtòsí lọ́gbà. bó ti yá gbẹ́nìkan kí n ní bára lẹ̀ fún Allah. ìgbọ́n wọn máa gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu illa rafa'ahu Allah àti kọ́ lọ́wọ́n máa gbé ga. wọ́n ní sẹ́rí tàwa àdọ́ mi ń tullabil ilm aktharu ilman. kama anna al-makan al-munkhafida aktharu al-biqa'i ma'an. ìbáralẹ̀ tọ́ba wa látọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn aktharu ilman ni. òun ni ó jẹ kó nímọ̀ pípọ̀. gẹ́gẹ́ bó ti yá wa náà yí pé ilẹ̀ tó bá lọ ọlẹ̀ tí òwú sókè á sáró lè bè kọ́ àìmọ́ àti òun láàyè tó mi máa dúró sí pípọ̀ jù àbírọ̀ torí bẹ́ẹ̀ ká ní ìbọ̀wọ̀ wọ́n tún bá àwọn ẹgbàá wà míì ìwòjú hin láwọn ojú ọ̀nà kẹlá sọ̀dọ̀ Umar al-Khattab radiyallahu ta'ala anhu pé máa ń sọ láyé pé. inna al-abda idha tawali'a lillahi yarfa'uhu Allahu ta'ala bishukamihi wa qila lahu in sa'i ni'asaka Allahu fa huwa fi nafsi shakiru wa fi a'yuni an-nasi kabir. ẹ̀rí wọ́n ní Umar al-Khattab radiyallahu ta'ala anhu máa sọ̀rọ̀ yìí pé ẹ̀rí ẹrú idha tawada'a lillah tọ́ba bára lẹ̀ fún Allah rafa'ahu Allahu ta'ala. bèsè kàmí ọlọ́run tẹ̀sí máa gbé nìyẹn ga pẹ̀lú àwọn ọgbọ́n rẹ̀ wọ́n wá sọ báyìí pé ìtàn ìṣìnà aṣàkàlọ́ wọ́n kẹ̀sì sàdúrà fún ọmọrù ìgbé ó kúre o. fi في نفسه حكير ها wọ́n ní ẹnìyẹn ni yóò kéré lọ́dọ̀ ara rẹ̀ wọ́n fi ààyò ní nẹ́ẹ̀sì kẹ̀bí ọ̀ bọ́lọ̀ rẹ̀ ti máa rí mi. ìyẹn ni pé tún lé wa sí. ọwọ́ àṣàlàyé fún ọ pé ẹnìyẹn nìyí a máa máa kéré lẹ́mìí ara rẹ̀. ẹ mọ fẹ́ pàtàkì báyọ̀ ó ṣe ń káfí wọ́n fi ààyò ní ọ̀ yóò tóbi lójú àwọn. wọ́n إذا كان علم رجل أكثر من عقله كان قمنا أو أنبصر أم ó ní wọ́n tún máa ń sọ báyìí pé tí mú èèyàn bá pọ̀ jù lákàyè rẹ̀ lọ káànà kọ́mìnà ìyẹn ni pé káànà kálí ìkọ̀ ó fi ń lẹ́tọ̀ọ́ kọjá sí pẹ́ nìyẹn ambasara ìmọ̀ rẹ̀ yóò jẹ́ kó ní ojú inú ẹ̀dùnmọ́ wọn pè ń bà sí yọ̀ ajẹ́ kó lójú inú tí wọ́n bá pọ̀ jù làákàyè yàn lọ. bákan náà nínú àwọn àhàdíìsì omi ìdókun lálàáfíà látọ̀dọ̀ Anas Malik ọ̀yọ́ aláwọ̀ tàlá ní ipa tàwáàdùn yìí náà. إن الله عز وجل أوحى إلي أن تواضعوا ولا يكن بعدكم على بعض. ó ti jọ yí dáadé wí tẹ́lẹ̀ ọlọ́run bàbá wọn tó tóbi ìmísí ọwọ́ abámi látọ̀dọ̀ Allah níbi àní agbègbè nù gẹ́gẹ́ bí mọ́ òun ni pé ẹnìkọ̀ọ̀kan yín ò gbọ́dọ̀ sí ọ̀sẹ̀ sẹ́nìkan ẹ gbọ́dọ̀ ta ẹnu àlàsíra yín ẹ mọ̀ yí pé àìníbọ̀wọ̀ náà lè yẹ̀wò pé mo lè lọ́ọ́ ṣèkọlù sí kí lọ́ọ́ fẹ́ ṣe fún mi ńlọ ṣèkọlù sí kò sí ohun tó fẹ́ ṣe fún mi àìníbọ̀wọ̀ náà tí ìyẹn náà bá fún ọ légbé èèyàn ní kí lèèyàn fẹ́ lọ ṣèkọlù sí sí afáwa wà fòfó ni mo náà bímọ́nà bẹ́ẹ̀ ọlọ́wọ́ àná àwọn bani Israẹli àwọn èèyàn kan. wọn lọ́jọ́ lórí ọ̀dọ́ ni wọ́n. wọ́n ti ké síra rẹ pẹtẹ wọ́n sì nímọ̀. ṣùgbọ́n ó kéwú tí wọ́n kéèyàn àti mọ́ wọn àgbéga wọn fi ń wá àti owó. إنهم إنهم بتبعوا بها بدعة أدركوا بها المال والشرف بالدنيا ọ̀dọ́ lú ọ̀dọ́ lù. níbẹ̀ ló ti máa ṣe àtiwá àtọwọ́ lè jáde sẹ́yìn ọba fi dídí àpò ẹsẹ̀ gùn ni. bẹ́ẹ̀ mo fi ní àwọn àfa àlùkùn lẹ́yìn dàpọ̀ ẹ má sọ wọ́n ní ibi ìdàkudà billahi alaykum ọ̀gọ́rọ́wọ́ oníṣẹ́ kan kún ju sẹ́yìn náà lọ. ìṣẹ́kùnlọ́ ẹ̀ lọ bẹ̀rù ọlọ́run ya ẹ̀họ́ à ẹ̀ lọ bẹ̀rù ọlọ́run àṣewó lè yọ déyàn bá fi bíbí àkù ẹ̀rí fẹ́ kí ó débẹ̀ lónìí. <laughs> wọ́n láwọn ènìkẹ́ wà nínú àwọn bani Israel àwọn èèyàn kan ahdathul asnad ọ̀dọ́ ni wọ́n wọ̀ lọ́jọ́ lórí ọ̀dìkọ́rọ̀ olùkótùbà ẹ farabalẹ̀ gbọ́ ọ wọ́n kéwú wàhálì mọ́ ilmọ̀ wọ́n dẹ̀ láwọn ọmọ kan. وإنهم طلبوا بقراءتهم وعلمهم الشرف والمال àmọ́ pẹ̀lú pé wọ́n tí wọ́n kéèyàn wọ́n fi ń wá àgbéga àtowó وإنهم ابتدعوا بها بدعة torí kò lè yọ لا إله إلا الله. kéèyàn ọba máa fọ́n lé àfa àpè kéèyàn bá pe àfa àpè bọ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ ó yẹ kéèyàn fi nǹkan ti bẹ́ńfílóòpù kó tó wà. ẹ òun yóò sì fi ohun tí mẹ́ yóò kí bọ̀. lọ́yẹ̀ wá kó ní àwọn àfa náà ẹ ìbẹ́ yìí lẹ́fà lọ́yẹ̀ ń kẹ́ láyé àwọn àfa yìí ti bẹ̀rẹ̀ pálapàla fún òní bẹ̀rẹ̀ bí gọ́ọ̀dì kódà bá àfa gbọ́kadà lọ́kàn yọ̀kàn sọ fún pé jazakumullahu khairan lọ́gbọ́kọ̀ lọ jazakumullahu khairan bó bá sì tí wọ́n máa ń tepo rẹ̀ dáadáa tí wọ́n fún yẹn lépo lọ́fẹ̀ẹ́ ibi tí yẹn bá rà nílẹ̀ yìí ó ní wọ́n wọ́n ọkùn اتقوا الله يا إخوة ẹni yìí dẹ̀ lóhùn ò fẹ́ parọ́ wọ́n lè lo three hours lórí nǹkan bí òní ju pépà kéke méjì báyọ̀ ẹgbọ́n ká má parọ́ mo fẹ́ wá ọ̀tún tuntun lórí ẹ̀ ẹ̀yà ọkẹ́ ìjókòó lásán ìyá wa sọ aláhùn sọ aláhùn sọ aláhùn wàá parí kejì jẹ́sàkùn lọ́kàn lọ́kàn tán. nígbà tí yẹn náà bá wò wúwo àwọn eléyìí ọmọ àmà àpọ́nlé ọyá ẹ wá kó ní àwọn àfa ta ló dálé ẹ dáhùn jàmá ẹ owó lè yọ nígbà tí ẹ ti mojú sí ọ̀nà wọ́n gbàdá jáde ẹni ẹlẹ́ni rẹ̀ ẹ wá kó ní àwọn àfa náà fífúnra rẹ̀ nílé ni àṣà rẹ̀ ìfáfá náà lè má gọra rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yìí ṣe rí nì nínú ti gbòó lọ́wọ́ yìí nígbà tẹ́yìn ti lè gọ̀ tẹ́ fẹnu họra tẹ́ fẹnu yín họra jẹ́ tẹ́ mọ̀ wípé nìyí ó pòròrò ara tó fi débì báyìí ni kò sì nífẹ̀ẹ́ mí kú ní sè àbí àwọn sọ pé ẹ ń bẹ̀ wá kéwú táwọn alájọ kéwú ni ẹ gbọ́dọ̀ máa lọ rókó kú ni gbogbo jọ́dọ̀ bá ti jọ́dọ̀ àpè yín ẹ owó oko ni ẹ fi ọ̀yẹ̀kẹ̀ níṣẹ́ gbogbo ó sì máa gún régé tọ́ba roko lọ́fẹ̀ sọ kọ́lẹ̀ ẹ wá gba pásíkò dáhùsù tó yóò máa bàtàrí mọ́tàrí nì. iṣẹ́ nípa kò sẹ́ni tó lè rí nǹkan bẹ́ẹ̀ sí ọ̀tọ́ náà yọ̀ọ̀tà mọ̀ sọ fọ́ rẹ̀ mi láti sọ fún mi ní àná ìgbé tí mo rẹ́ sí tí mo rọ pé tábà fẹ́ ṣe bíbí àtàgbò lọ àgbà o. tọmọ pé ìgbọkẹ̀lé àtàkì ìyẹlẹ́sẹ̀ ti nígbà ọ̀ṣàlá ah, palapala ò ní sọ wá àwọn eléyìí jáde sọ́dọ̀ wa. ọ̀rọ̀ yẹn ò tíye yóò sì bẹ̀rẹ̀ sí gbá àwọn èèyàn mọ́ra ni àwọn ẹni yìí kò sówó báyìí náà ìbò sádà wọn bí abí dá án pẹ̀lú kí wọ́n tí wọ́n sì wọ́n bá dá dáadáa lẹ̀ kẹ́ ádìrọ̀ fún bí alimọ́ọ́lá ẹ̀dígẹ́ẹ̀tì wọ́n ti bẹ̀rẹ̀ lépa bá kí ni o alimọ́ọ́lá ẹjẹ́ àwọn ni wọ́n máa ṣe dáadáa ìmọ̀ọ́mù àwọn ń gbọ́rọ̀ ju omi tó rọrọ̀ wọ́n wá ní àwọn kìíní tẹ́ ẹ máa ń ṣe ẹ máa ń gbowó bẹ́ẹ̀ fún àìrọ̀ ah, o jazakumullahu khairan la gbà mẹ́ ọ̀yẹ̀ tí ìnáwó ní a ah, tẹ́ bá títí wà náà tẹ́ bá ṣe kìíní náà mo ní sọ ní a ah, omi tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ aburú ni wọ́n ń ṣe lọ́dọ̀ yìnyín o mo ní a bàbá ìmọ̀ mo ti jọ́ mo gbé bẹ́ẹ̀ dúkùú rírí pẹ̀lú àwọn bí àbọ̀ ọba sí ìtẹ́ báyìí wọ́n máa kan kìnnì bẹ́ẹ̀ wọ́n kàn máa gbọ́ alájà rahmatulá òun ni wọ́n sọ pé naam wọ́n kàn ra sí sẹ́yìn ni wọ́n fa five hundred naira owó tí wọ́n tí wọ́n fi bí abùkádà sàárọ̀ mẹ́. àbá bóò ní kéwò sí ni máa dùn yóò sọ wípé alájà fa ozí ìyà ẹ̀yin náà dà báwọn ni wọ́n ti dín ní wọ́n ni sọ pé naam òun ni kàn sí sẹ́yìn ni. <laughs> àwọn tí wọ́n tó tó ẹgbẹ́ àwọn tó ẹ̀dá kù ike ẹ̀dá kù ẹja máa dá fifty fifty naira four hundred ilé ike ó dáhùn ẹni mẹ́wàá ń bẹ ń bẹ wọ́n máa yọ kùn níbọ̀ kẹ́ nígbà tí wọ́n fi tó bí oṣù kan báyìí ilé ike ó tutù ibẹ̀ ẹ̀dá kù ẹja lọ sọ́ra kò ní pẹ́ kò ní bí gbogbo àwọn tẹ́ ẹ bá ń wò lókèlókè ẹ̀rì tí wọ́n padà dá àwọn nǹkan lẹ̀ ẹ bá tún bá fi wọn náà jẹ bí gbogbo ilé ayé tí wọn náà ti máa polúkú mu sílọ nìyẹn làbí nídìí láti ṣàtúnṣe abala yẹn dáadáa wọn ní sẹ́ra àwọn ènìyàn wọn wá dá àwọn àdádálẹ̀ kan lẹ̀ sọ̀rọ̀ pé adúrọ̀kù bíi alimọ́lá wọ ṣàròfà wọn ni wọn fi gẹ́ẹ̀tì owó àti yìn láyé ọ̀dọ́ lu wọn padà wá sí nà wà ọ̀dọ́ lu wọn sin àwọn èèyàn lọ́la ó ti wà lẹ́mìí ni wọ́n gbé lọ àrùwò tí bá ti máa bá lọ́sí bóòlù àti rówó wọn kàn wá irọ́ kan yẹrẹ fún wọn pa fáwọn ẹgbẹ́ ẹ bẹ́ẹ̀ ni ìdálógún ti kó owó de wọn là gbẹgbẹ ayé látọ̀dọ̀ ayélujára sọfìyàní. anáwó kan yàmbábi ni àlè mọ̀kànlélẹ́dì àtúrádà ẹ̀rọ ọ̀rọ̀ ìdáwájú àmì ìdárí àjò. wọn lè tọ́ bá jẹ́ olúbọ̀ ọ kó jẹ́ ègbè ọmọ ayé wù lórí ọmọ ìmáàrí rẹ̀ sí nǹkan kan ọjọ́ ìtẹ̀ríba fún Allah bazirojambo wọ́n ní wọ́n sọ fún pé kí ni dẹ̀ra ta yìí gan ni lórí ẹ̀ wọ́n ní tàwa dùn ni. ẹ̀yin rí kẹ́nìkan máa lọ kọ́ máa sọ pé mò ń pẹ̀kẹ́ rẹ̀ ǹjẹ́ kí ló dé nítorí fólì kẹ́rìbà ẹ ti ló ń dọ̀ wúrí ẹ ẹ̀ dábì ló wùdí. wọ́n yìí pẹ̀kẹ́ yẹn lórí ẹ̀ ẹ̀ ajá tètè wà. ọ̀dùnnú mẹ́tìbàlá olóde la yóò hàmù àléhì sọ́ọ̀hìbọ̀. àtẹ̀wò wo la yìí sànú ẹni tó bá rọ́ọ̀lù mẹ́ àánú wọlé ń bá kó yẹ́sì àti ẹsẹ̀ àánú ń bọ̀ wọ́n ẹsẹ̀ mọ̀ kọ́jọ́ rẹ lójú ìjọ lójú pọ̀ kílẹ̀ ń bá káàánú sí. torí bẹ́ẹ̀ wọ́n ní sẹ́rí tàwádọ̀ pẹ̀lú sàkáàfà wàlúbókòló ahmadu minali kébúrí máa sàká ìwàl adam wọ́n ní sẹ́rí tàwádọ̀ ọwọ́ pẹ̀lú kíni ọ pẹ̀lú sàkáàfà sàkáfà ní fífúyẹ́ wàlúbò ìlàwù ó lórin ìdùgbéraga lọ àtọ́gbéga láwọn mọ àṣàkọ ìwẹ̀lì ẹ̀dọ̀m tó ṣe wípé ìgbéraga yẹn ní ọrẹ́nu ó sì tún lẹ́kọ̀ọ́ nù ẹni tó yẹ ti fún ní nǹkan tó tún ṣègbéraga títọ̀ ẹni ọ̀rọ̀ òun náà lọ gbogbo oúnjẹ tá jẹ tó kan òun ló gbé fa ìmọ̀ kó ti wá sọ fún yín. torí bẹ́ẹ̀ fa a'zim bi ala kí ló fi ń da tó dáadáa ala tí máa ń borí àìdá méjì kí ló sì fi láì sí kan ló yẹ pé afsada mi ń sọ ibi yìí hasanatai tó yẹ pé yọ pa dáadáa méjì ti ń bẹ fún yẹn jẹ wọn ní alimọlọdí alayama ni ó wí orin yìí wá pé wà á sánú màjòrò náírì sí àyìnì náà zèrè jalala tó kọ́ dèrè ìsíyá bí tàwa dùn. wà á sánú màjòrò náírì àyìnì náà wọ́n ní ahsanu makirunayni kí ló fi ń dáadọ́ al-makirunayni ohun méjì tó máa bá ní rẹ lójú ẹni tí bá ń wó yẹn jalalatu qadri títóbi òǹdíwọ̀n fi ìsìyáàdì tàwa àdúrà tí ń bẹ níbi aṣọ ìmá bọ̀wọ̀ wọ́n lè tó tún fi ń da òní gbólóhùn apá kan àwọn ìrọ̀ ti yé tí wọ́n yin arákùnrin kan pé pàtàkì ní azúbà róhì láàmì ń dàdọ̀ ọ̀dọ̀tí wọlá kì ń nà kébùrọ̀ àyẹ̀kú náà bì í ní azúbà kan ní káàní azùbà bùrọ̀ ẹ̀mí ẹ̀ dùn láàmì gọ̀dọ̀ ọ̀dọ́tì kìí ṣe níbi يعني alghad kìí ṣe ọ̀rọ̀ rẹ̀ gbẹdẹ ní ọkàn rẹ̀ fi dùn walakinna kibran wọ́n ní ṣùgbọ́n ìgbéraga àníyẹ̀kú nàbí ìkébọ̀ ìjọra ẹni lójú máa ń wà pẹ̀lú rẹ̀ náà ni ìmọ̀ bàbára rẹ̀ ni máa ń wà pẹ̀lú rẹ̀ náà ni àlùbọ́sọ̀rí wọ́n ní wáyé dáhámọ́ ṣẹ̀rífù lámúyẹ̀ tàwádà lílẹ̀ àkínláyì fàhùwà àyìnulẹ̀wàdéyàì. ẹni tá a bá ń wò pé yẹn gíga ni tí wọn bá ti bí bọ̀wọ̀ nú bí èé bọ̀wọ̀ èèyàn ọbọ̀ wọ alẹ́ àkínlá àwọn ọ̀rẹ́ fàhùwà àyìnulẹ̀wàdéyà ìyẹn ralẹ̀ ralẹ̀ gbáà ni Abdul. قل كلما توقر العالم وارتفع كان العجب إلى صاحبه أسرع إلى من أصابه الموت بالتوفيق ونسى حبه لهذا النفس wọ́n ní gbogbo ọgbà yóò tọ́lú mọ́ bá ti lápọ́nlé ó sì ga òye sì rárá ìjọ rẹ lójú ọ̀fẹ́ máa wá sí ilé mi afẹnitọ́lọ́ ń bá sọ pẹ̀lú kòńgẹ́ rẹ̀ tó sì yọ ìfẹ́ ìdarí yọ kó lẹ́nu rẹ̀ àwì ẹ̀yọ̀kan yìí ká dúró. bákan náà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ káà wọ́n lọ sọ fún arákùnrin kan lórí yẹtẹ́bìrì àhàdì. sákìlá wọ́n jọ bìtúrò ní nílẹ̀ lùmọ̀jáde. ولا تؤذي wọ́n lọ sọ fún arákùnrin kan pé yẹ tẹ́bi òun dẹ́ náà ládùn ṣe àwọn yẹ tẹ́bi òun lè àhádìgbà bí máa ń tọ́kọ àdéhìí káàkiri wọ́n fẹ́rẹ̀ àdéhìí pọ̀. àfa àwọn káàbù wa ń sọ fún pé ìtẹ̀kìlà ayọ̀ lọ́wọ́ wọ́n ń dọ̀ bí dùn ní mílíọ̀nù mẹ́jáálí oṣù yọnu síbi tó bá rí lẹ̀ níbi tó bá máa jókòó sí wọ́n làdùn bí àhàdà má fosù tábẹ́ nìkẹ́ni. fàìnà wùlẹ̀ òmọ́lá ìlmù kàmọ́ bẹ́ẹ̀ ni sàmá ìwọ̀lá ọ̀f. tímọ̀ rẹ bá kú àárín sẹ́mi àtìlẹ̀ máa lè ọjọ́ pẹ̀lú jọrọ ẹni lójú. mọ̀ọ́záàdà kàlọ́ọ̀hù bí i ilà tìfàlà ń wọlé kùsà. ọlọ́run nílé sí nǹkan kan fún ọjọ́ pé ilẹ̀ ilẹ̀ lọ́ọ́ máa lọ ọ́ sì máa dínkù náà bí ìlànà òtá fi ṣe àyè ìbéèrè lẹ́yìn wọ́n ní sọ́tọ́ èèyàn ti bí olùmọ̀kan níbèrè wọ́n dẹ̀ ti dáhùn. ẹnìyẹn tó wá lọ béèrè lọ́dọ̀ olùmọ̀ mi kọ̀tọ́ rárá mi bí ẹ̀yà fi lórí agbẹ́ ńdọ́ bá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ńdọ́kàn rẹ̀ balẹ̀ pé kò súnmọ́ kọ́ parọ́ fún un sí ni olùmọ̀ ẹlòmíín pé wọ́n máa mú ẹ̀dẹ̀ bí pọ́jù ẹlòmíín ni máa mú èlé bí pọ́jù sọ inú tó lè kó balẹ̀ òun náà ní kí ẹ máa ti kàtà bọ́ ọ̀rọ̀ ló ká tó káàdì èyí ń wá mu jẹ́ ọ̀rọ̀ ni. wọ́n wáyé pé wọ́n ti dán ọ lóhùn tí nǹkan kan bá ti ẹ̀rọ lójú pé ṣé ẹ̀sìn mo ti tún fẹ́ kẹ́ tó bá ń tẹ̀síwájú náà ọ̀rọ̀ yẹn. ǹjẹ́ ẹ̀rí kìíní kan ti ń gbà mú ọkàn mi ti balẹ̀ ọ torí kọ̀tọ́kọ̀tọ̀ náà ìwọ tó ń béèrè béèrè kọ́ máa ní kílẹ̀ nígbà ọmọ ni kọ́ sọ pé ọ̀dà kọ̀dà kó ibẹ̀ fún ẹ. onídàájú ọba béèrè ẹ̀rí tọ́mọ̀ kẹ́kẹ́ kàdí ìgbà kí ló abẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ sọ́wọ́n á sọ pé wà nínú nínú dàrí mi lásán lọ́ba tẹ́ ọ lè ká ń bẹ̀ ẹ̀ lọ́ba lọ sọ fún lọ́ba ní wò kí ló ń sìn ẹ̀ tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ní máa ń jẹ́ ní àná ìkíni kí wọ́n sọ kílẹ̀ wò pé mo lè tún fi tẹ̀síwájú kémi náà fi ṣàǹfààní torí nínú àwọn akẹ́kọ̀ọ́ yín ni mo wà ó pẹ̀lú tàwa àdùn yẹn èèyàn ò fi sọ̀rọ̀ nígbà yẹn wọ́n sọ ọ̀yàn sọ́nà ìgbọ́dà lọ́wọ́ nǹkan báyìí nǹkan báyìí ló sọ àdéhùn báyìí ló sọ ọlọ́wọ́ àlẹ́ ìwọ́n wọn ti dán olóhùn dáadáa tó wá lọ sódò olùmọ̀ ẹlòmíì lè fẹ́ máa wò pé afẹ́ wo ta mọ kéwù ìbéèrè kan náà la ní ọ ìbéèrè mi náà. ẹ rí àwọn ìmọ̀ọ́mù tí wọ́n máa ń sọ pé tí wọ́n bá ń ṣe kótóbà lọ kọ́ máa jókòó wọ́n fẹ́ tẹ̀lé mọ́sí àbí mọ́lìkì ṣùgbọ́n àwọn àjọ yé wọn pé wọn tẹ̀lé lánàá Imam Málìkì gan rahimahullah torí lánàá Imam Málìkì ni pé gbogbo yẹn lálé mú iye tó bá fẹ́ rí mú nọ̀rọ̀ rẹ̀ èyí tí ọba ti ṣe déédéé ẹ̀rí á dànù ẹni tí wọn lè fi àṣàdànù lọ́rọ̀ rẹ̀ wọn náà ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú kẹta wa mọ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run àti ṣe rẹ̀ òun ni pé kódà bí ń ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́ á sọ̀kù ìbánisọ̀rọ̀ yẹn yọ wá pẹ̀lú sọ́wọ́ mọ́sálásí ń jọ júmọ́ àpè sákìyèsí pé ìwọ ọlágbájá lọ́wọ́ ẹ̀fọ́ da àmọ̀kẹ́ yóò pè pé ọlágbájá dìde kó ṣe kí ni o kò sí nẹ́fìlà torí tahiyatul masjid ẹ̀rí pé ọwọ́ anigbólómọ̀ rẹ̀ yẹn ìpè idha dakhala ahadukumul masjida fala yajlis ẹ ti di bẹ́ẹ̀ fala yajlis hatta yusalli rak'atayn nínú àwọn ìrun tó ṣe wípé èèyàn gbọ́dọ̀ máa gbọ́ pé ṣé òòrùn ti wọ̀ ẹ fẹ́yà làásàrì kan yọ ọ̀sá ti wọ mọ́sálásí oṣù lálùwàlá kí mọ́sálásí náà ọba àbọ̀ fẹ́yà àtùbà mọ̀rọ̀ bá àníyàn di yé tó bó ṣe rí ni ìmọ̀ ọba àdẹ máa ṣe kó túbà lọ fíyàn sí nẹ́fìlà ẹ̀. obìnrin tó kú dáa bẹ́ẹ̀ wẹ̀ á sùn orí rẹ o naam tọ́tọ́ ni bá wẹ̀ ẹ́ ẹ á sùn yẹn tá a bá ti wá sùn tá a bá sùn tètè bá sùn o ẹ má fàájà o tó o sí àmì ní ọbẹ̀ dá wà lálẹ́ tá a bá ti sùn yẹn tán á wà pa sí ọ̀nà mẹ́ta gẹ́gẹ́ bá nẹ́bí sọ́lọ́ ọ̀rọ̀ àti ẹlẹ́sọ̀ pé kọ́sí nípa ọmọ òun zainab nígbà tó jáde láàyè wọ́n ti wá pa irun rẹ̀ bá pọ̀ wọ́n dá aṣọ wẹ̀yìn tó bó ti wà nù lànà a gbọ́dọ̀ kánjú ọlọ́ọ̀lì ọ̀sẹ̀lẹ̀ ńgbà tí àlìwárí dà tí wọ́n jáde láyé àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tù náà ẹ̀dá ká má kánjú ara tún náà ká tù ká wá pa aṣọ náà lọ́wọ́ rẹ̀. yóò ti béèrè wọn.